Fresh FM, Fresh FM, Fresh FM, Fresh FM 105.9, Fresh FM, Fresh FM, Fresh FM ọ̀gáàní màtà ọ̀sà ló ń múṣẹ́ wáyà. Fresh FM, ó ṣe tuntun kọ́ ni lọ́gbọ̀n. Fresh FM, ó tún ṣe dandan fún ni lóye. Fresh FM, ìròyìn lóríṣiríṣi. Fresh FM, ìròyìn tó tún gbẹnu tán. Fresh FM, ìwádà Fresh FM, Fresh FM fm one oh five point nine fresh fm fresh fm fresh fm ọ̀gá ní màtá. ló ń bá wa polówó. fresh fm iṣẹ́ wa fi mú rẹ́gẹ́. fresh fm táwọn fi mú wọlé lójoojúmọ́. fresh fm láti jẹ́ gbádùn ní yọ̀ngbọ̀nyọ̀ngbà. fresh fm fresh fm fresh fm fresh fm one oh five point nine fresh fm fresh fm.

ògidì ìròyìn kan ń fẹlẹ káàkiri ilẹ̀ wa láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o ẹ dákun ẹ wá fìdílé ká jíjọ gbọ́. ó yá ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé lórí Fresh FM ẹ má gbé kúrò ní one oh five point nine. ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tà mí sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ẹ jẹ́ ká jọ máa panupọ̀ fi ọpẹ́ fún olúwa nítorí pé ó ṣeun nítorí pé àánú rẹ̀ ó dúró láéláé òní náà ni ọjọ́ kejì ní inú oṣù àkọ́kọ́ nínú ọdún 2022 tó ọba òkè tó mú wa bẹ̀rẹ̀ rẹ̀ láyọ̀ àtàlàáfíà tọ́jà pé wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ bá tó ṣe máa kà lọ sí ọwọ́ iwájú rèé yóò mú wa gúnlẹ̀ ayọ̀ o ire gbogbo tí ń bẹ nínú ọdún yìí yóò jẹ́ ti gbogbo ọmọ kékeré eléyìí yóò jẹ́ ti gbogbo àgbàlagbà eléyìí yóò jẹ́ ti gbogbo ọkùnrin eléyìí yóò jẹ́ ti gbogbo obìnrin eléyìí yóò jẹ́ ti gbogbo arúgbó ọ̀dẹ̀ yìí gbogbo lọ́balọ́ba ládéládé lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà níjọ níjọ ire gbogbo tí ń bẹ nínú ọdún yìí ọjà ti gbogbo ọlọ́pàpọ̀ àtẹlẹ́sìn ìgbàgbọ́ àtẹlẹ́sìn àbáláyé àtẹlẹ́sìn Islam ire gbogbo tí ń bẹ nínú ọdún yìí yóò ti gbogbo wa o ẹ jẹ́ fọwọ́ àdúrà lẹ̀ mm. bẹ́ẹ̀ni yóò ti fàdúrà. bí wọ́n bá sì rí mi wọ́n fún mi. ó àdúrà. owó ọrùn ṣe orí fẹ́ bá gbà. èmọ̀jì <laughs> agbowó àdúrà kí ìbùkún ti ń bẹ níbẹ̀ kó lè jẹ́ ti gbogbo apátápátá orí lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ òun ni bàbá fún wa àlàáfíà táwọn kan fowó wá òun ni ọba òkè fi fún àwa tó sì pé dáadáa adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun o níkànnì fresh one zero oh five point nine ilé orin challenge nílùú ìbàdàn eléyìí ti ṣe àjà ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ nínú ọdún yìí àná ẹni ẹni èjì bá ti máa kà lọ́nu lágbára ọlọ́run tó ìwé ìròyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́ba wa wá sóde orí àtọrùn lọ́wọ́ tèmi ọrùn Sunday Tribune ń bẹ ní ọwọ́ mi ń bí tó ń ti The Nation Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ mọ̀mí jí òrè mọ̀mí JP lẹ́gbẹ̀ẹ́ alihaji worldwide. adétẹ̀rí yẹn kì í kọṣẹ́ orí ọrùn kì í kọṣẹ́ lẹ̀kẹ̀ àtẹ́lẹsẹ̀ kì í kọṣẹ́ àrìnà àjẹ́ wípé iṣẹ́ oríran wa a tún ti dé àwa jẹ́ ọ̀nà tí a dẹ́dá là kalẹ̀ fún wa a tún ti dé àwa tọ́ o àtòrí àtọrùn a tún ti bí ọlọ́ba sórí àpèrè ìtúkọ̀ròyìn ajá balẹ̀ lẹ́ni tí í ṣe ọjọ́ àìkú Sunday ọjọ́ kejì nínú oṣù àkọ́kọ́ ọdún tuntun ọdún 2022 yóò tù wá lára ẹ kú ojúmọ́ gbogbo ayé ẹ kú ojúmọ́ gbogbo èèyàn etí gbogbo tó ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wa lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti níbi gbogbo tí afẹ́fẹ́ tòun ti ọwọ́jà ìkànnì fresh ibi gbogbo tó ń nà yẹ́dẹ́ káàkiri àgbáyé akí ẹ̀yin pẹ́ kú dédé àsìkò yìí o ajá balẹ̀ ròyìn tó ti gbìnàyà Waheed Akíntayọ̀ lórúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ìwé ìròyìn Sunday Punch àti ìwé ìròyìn Sunday Vanguard oníbẹ̀ lákàtà tèmi láàárọ̀ yìí. pẹ̀lú bó ṣe jẹ́ pé ìwé ìròyìn ìta akówásóde méjì méjì ní méjì kò mí kò méjì kò rà rẹ ṣẹ́ ìgbàgbé pé mo pé Sunday Tribune àti The Nation ló wà ní ọwọ́ tèmi bí ó ṣe ẹjá lọ tààràtà síbi àwọn gògèrè ìròyìn tí àwọn àjábalẹ̀ ìròyìn ọ̀hún gbé lérí téńté o hmm. lélẹ́yìí tọ́já pé fìlà rẹ̀ ṣíṣí ni gèrè ìròyìn àjábalẹ̀ ṣíṣí mọ̀ ni kí n ṣíde lágbo òṣèlú níbi tí ìkádé dúró ní ìtọ́já wípé nínú ìwé ìròyìn ti Sunday Tribune ní ìtọ́ ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Kogi ó wípé ǹtọ́já wípé ntí àwọn àjọ EFCC ọ̀rọ̀ àwọn san lórí pé wọ́n ń bà ń lo kọ́ ní orí gbogbo ntọ́jà mọ́ àárín òun àti ìjọba àpapọ̀ kí lọ́kàn wọn kàmí dàbí òkú ìyá lọ́wọ́ pé wọ́n san tí wọ́n jẹ́ o torí pé olówó tí wọ́n san fún un ẹgẹ́ bíi owó òtanràn òkè téńté ìwé ìròyìn ti Sunday Tribune ròyìn ọ̀nbẹ́ńbẹ́ tọ́gẹ̀rẹ́ ẹ̀sìn ara pẹ̀lú sínú ìwé ìròyìn ti The Nation. ọ̀rọ̀ tó jáde látẹnu ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó sì jẹ́ pé gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ni wọ́n jábọ̀ rẹ̀ ìròyìn ọ̀hún ni mo kọ́kọ́ tajú kan rí apá òkè ó ní wọ́n fi sọ̀dọ́ sí nínú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní ìpínlẹ̀ Samfara ìpínlẹ̀ Benue Imo ìpínlẹ̀ Abia àti Cross River wọ́n ní àwọn ìpínlẹ̀ tí wọ́n san owó oṣù òṣìṣẹ́ ọba eléyìí tó kéré jù rèé o tó sì jẹ́ pé ìjọba wọ́n ti bu ọwọ́ lù lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹgbẹ́ òṣìṣẹ́ wọ́n tún sọ̀rọ̀ síwájú wọ́n ní ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti lálàsètò ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n pé wọ́n ti jìyà púpọ̀ jù ó sì ti tó gẹ́ ọmọlẹ́fì ẹgbẹ́ òṣìṣẹ́ ní nàìjíríà wọ́n sọ̀rọ̀ jáde ìwé ìròyìn sunday punch jábọ̀ rẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìwé ìròyìn sunday vanguard ó náà jábọ̀ ròyìn tó ní ṣe pẹ̀lú ti ẹgbẹ́ òṣìṣẹ́ àmọ́ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbàgbé kalẹ̀ wọ́n pé ẹgbẹ́ òṣìṣẹ́ wọ́n ti láago ìkìlọ̀ kóró kogókogó sétí ìjọba ní nàìjíríà wọ́n ní lórí àlékún owó orí epo bẹtiró eléyìí tí ìjọba ń gbà lérò wọ́n pé àwọn ó jẹ́ kí gbogbo nǹkan kó dẹnu kọlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà torí pé ìyanṣẹ́lódì alágbára yóò wáyé o ìwé ìròyìn Sunday Vanguard jábọ̀ rẹ̀ ojú ìwé kejì òun làjẹ́ àbálẹ̀ ìròyìn ni ó ti já síyín létí. àjẹ́ àbálẹ̀ ìròyìn náà ni ọmọ já gbogbo rẹ̀ síyín létí torí wípé kò sí àfikún tàbí àyọkúrò nínú ohun gbogbo tá ẹ bá gbọ́ níkànnì iléeṣẹ́ tiwa ń bí ẹ̀jẹ̀ àtúnjọ lọ sínú ìwé ìròyìn ti Sunday Tribune ròyìn pọ̀ ńbẹ̀ tó bá jẹ́ ta gbọ́ òṣèlú ni mo tí mo tójú mi kúrò ńbẹ̀ tán lẹ́yìn tọ́jà wípé wíkẹ́ mọ̀ wí nǹkan o wíkẹ́ wí nǹkan lójú ìwé kejì ìwé ìròyìn ti Sunday Tribune ó wípé ilẹ̀ wa Nàìjíríà àṣìṣe ńlá gbáà ni o bẹ́ẹ̀ bá mọ̀ láti jẹ́ kọjá wípé gbogbo yín ìlẹ̀pà ẹ̀rọ sọmọ́ ẹgbẹ́ òṣèlú APC nídìí láti lè bá àgbé ààrẹ Muhammadu Buhari kárí téńté níbi ètò ìdìbò ọdún 2015 tọ́wọ́ ajá pé báyìí o àwa tara bọ̀ tán ẹ wà rí pé kọ̀ kọ̀ wá rọrùn láti yọ bọ́ọ̀ta ẹ pé iye àṣìṣe ńlá ńlọ́jà fúnlẹ̀ wa Nàìjíríà kí ló mú wíkẹ́wì ńgbà bá di ojú ìwé kejì ìwé ìròyìn ti Sunday Tribune lẹ́yìn ó sì gbọ́ sétí ẹgbẹ́ tó jẹ́ ti àwọn olùkọ́ lọ́gbà ilé ẹ̀kọ́ gíga fásitì lórílẹ̀‐èdè nàìjíríà ẹgbẹ́ asuu wọn sọ̀rọ̀ jáde nínú eléyìí tí wọ́n ti gógì ìpàkọ́ lórí owó kan èyí tí í ṣe owó tó lé fẹ́lẹ́lí ní bílíọ̀nù méjì àti àádọ́ta náírà ìyún fifty two point five billion naira tíjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n fi lọ̀ wọ́n wọ́n wá pé ìyanṣẹ́lódì ó ń rúgbó bọ̀ o lórílẹ̀‐èdè nàìjíríà àmọ́ ńgbà tíjọba àpapọ̀ táwọn sọ̀rọ̀ wọ́n ní àwọn olùkọ́ lọ́gbà ilé ẹ̀kọ́ gíga fásitì ní nàìjíríà wọn ò ní ìdí kan pàtó tí wọ́n fi lè pé àwọn ò ní lọ rèé kó àwọn akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ eléyìí tí wọ́n tẹ́wọ́ gbà bẹ́ẹ̀ gẹ́lẹ́ ẹgbẹ́ tó jẹ́ ti àwọn lọ́gàlọ́gàá tí wọ́n jẹ́ olùkọ́ lọ́gbà ilé ẹ̀kọ́ gíga fásitì ní nàìjíríà àwọn náà sọ̀rọ̀ jáde gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bàbá ti ń tẹ̀ wájú nínú ìwé ìròyìn Sunday Punch òun láti jábọ̀ rẹ̀ ajá balẹ̀ ìròyìn yóò tún jáyùn náà sí yín létí. àjẹbọlẹ̀ ìròyìn náà ló fẹ́ mú mi já eléyìí sí yín ní etí tọ́jà wípé látinú ìwé ìròyìn ti Sunday Tribune ìròyìn tí mo wílẹ̀ kan tí mo jẹ́ iṣẹ́ rẹ̀ nípa ti wíkẹ́ iná lọ́mọ̀ tó ṣe àfikún míì ní ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti The Nation ńgbà wíkẹ́ ó wí nǹkan ó pé kí ló wí orí wíkẹ́ wípé kò ní í sí ìdáríjì kankan fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tí wọ́n bẹ́ẹ̀ kùnà láti gba ètò àkóso mọ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ ó ní òun ò ní dáríjì wọ́n ọmọ ẹgbẹ́ òṣèlú PDP yòókù náà wọn ò sì ní dáríjì àwọn aláṣẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ọwọ́ wípé báyìí o òun ti pàṣẹ mọ́nà wá kí wọ́n fi olùgbòǹgbọ́dọ̀ tó ń ti àgádágodo gbàǹdùgbàǹdù sí ẹnu olóró ẹbù pọ̀pọ̀ eléyìí tọ́já pé òfẹ́ gèni ayédèrú àtàǹgàrẹ́ ni ní ìpínlẹ̀ Rivers kí wọ́n sì pa bámúbámú ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti The Nation ni mo ti jẹ́ iṣẹ́ yẹn o. tó bá jẹ́ ní ti agbo ni wọ́n pé ní ìgbáradì sílẹ̀ fétò ìdìbò gbogbogbò tí ó wáyé lórílẹ̀‐èdè nàìjíríà tó bá di ọdún 2023 àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan tí wọ́n jẹ́ mẹ́ta ó dín ní ọgọ́ta níye láti ilẹ̀ káàárọ̀ òjìrè nìkan wọ́n pé wọ́n ṣèpàdé papọ̀ nípínlẹ̀ èkó lórí kíni lórí ọ̀rọ̀ tinubu tó ń ti ọ̀ṣínbàjò àti fáyẹmí wọ́n ní kí gbogbo wọn kí wọ́n mọ̀ panupọ̀ kí wọ́n fa èèyàn kan dondo sílẹ̀ wọ́n ní kó má jẹ́ pé láti ilẹ̀ káàárọ̀ òjìrè àwọn olùdíje tí wọ́n ó jáde tí wọ́n mọ̀ jigbó fún ipò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà wọn ó ti àwa pọ̀ lápọ̀jù tó bá di ọdún 2023 ìwé ìròyìn Sunday Vanguard ló jábọ̀ yùn ojúwe kọkàndínlọ́gbọ̀n ò ní wọ́n fi ròyìn ẹ̀rá láti bẹ̀ jẹ́ ń ta kọ́sọ́ bọ́ sínú ìwé ìròyìn Sunday Punch lójúwe kẹrìnléníọgbọ̀n ń bẹ̀ ibẹ̀ ni ìránṣẹ́ ọlọ́run kan ti sọ̀rọ̀ jáde bàbá Adébóyè bàbá pé bàbá lókè ò tí ì kọ́ sí àwọn o láti jẹ́ kí àwọn mọ̀ ta gangan òun náà ni yóò goróyè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tó di ọdún 2023 ó dájú pé bọ́ba òkè bá ti sọ̀rọ̀ tí bàbá sì gbọ́ bàbá náà sọ̀rọ̀ sókè kí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà lè gbọ́ ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ bàbá ti ń tẹ̀wájú ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́. tọ́ba jẹ́ pé ọjọ́ iṣẹ́ yẹn níbẹ̀ yẹn jẹ́ ń jẹ́ iṣẹ́ ilé yìí níbí yìí ojúwe kẹrin ìwé ìròyìn ti The Nation ni wọ́n pé ìlànà ẹlẹ́gìrì èrò tì ní lójú ogun mọ̀mọ́ ní àwọn olórí ẹlẹ́sìn kàrìnkàrìn nílẹ̀ yìí bíi ẹbí ẹgbẹ̀rún méjì àbí kí n sọ pé ẹgbẹ̀rún méjì náà ni ẹgbẹ̀rún méjì àbọ̀ hmm. two thousand five hundred àwọn òjíṣẹ́ ọlọ́run ẹni ẹ̀kú ẹ̀ panupọ̀ láti gbé ohun àdúrà sókè sí elédùà ni kó lè bá àjẹpẹ́ yóò ṣe àtìlẹ́yìn fún ẹni tí ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC kó lè ba àkógojá jáwé olúborí níbi ètò òdìbò sípò ààrẹ lọ́dún twenty twenty three nípínlẹ̀ Kano ní ẹ̀kú ẹ̀ ti pín ṣúgàn gbàdúrà sí ọlọ́run ọba ojú ìwé kẹrin ìwé ìròyìn ti The Nation ni mo bá. ọ̀rọ̀ jáde o gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ fún ọdún 2022 tá a wàyé látẹnu bàbá Mbaka bàbá ṣe ní àlàyé pé Kanu àti àwọn míì tí wọ́n ń bẹ ní ìhámọ́ wọn rí ànúgbà o lọ́dún 2022 tá a wàyé bíyìn ó ṣe jáde lójú ìwé kẹrìnléní ọgbọ̀n nínú ìwé ìròyìn Sunday Punch bẹ́ẹ̀ gẹ́lẹ́ níròyìn kan fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú rẹ̀ níbi tí wọ́n gbé ń ṣàlàyé pé àwọn akẹ́kọ̀ọ́ mọ́kànléníogún eléyìí tí àwọn ajínigbé tí wọ́n jí gbé pamọ́ ní ìpínlẹ̀ Samfara wọ́n ní wọ́n ti rí òmìnira gbà àmọ́ ní ti àwọn olùkọ́ wọ́n ní àwọn èèyàn wọ́n sì wà ní àkàtà àwọn ajínigbé o nípínlẹ̀ Samfara ìkan náà ẹ̀wọ́n ajá gbàbẹ̀ ká kọjá lọ sójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch níbi tí wọ́n gbé ń ṣàlàyé pé àwọn agbébọn kan tẹ́nìkan mọ̀ wọ́n ní wọ́n mọ̀ ṣòro bíi àgbọ̀n àwọn ọba aláyé méje ni wọ́n jí gbé o tó fi mọ́ àwọn mọ̀lẹ́bí wọn wọ́n ní kódà wọ́n gba ẹ̀mí lẹ́nu àwọn òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ méjì kọ́ba òkè kó ṣàánú ẹni lórí ìròyìn tó wá ní ṣe pẹ̀lú ti ẹ̀ka ètò ìlera wọ́n ní ìpínlẹ̀ Edo ìpínlẹ̀ Ondo àti Taraba wọ́n ní àwọn náà ni wọ́n fara gbá jùlọ nínú ìfarahàn tí àìsàn ibà ọ̀rẹ̀rẹ̀ eléyìí tá a mọ̀ sí lassa fever pẹ̀lú bó ṣe jẹ́ pé òǹkà àwọn èèyàn eléyìí tó ti gbẹ́mìí láti paṣẹ àrùn yìí wọ́n pé wọ́n mọ̀ ti fò fẹ̀rẹ̀ sórí mọ́kàndínlọ́gọ́rùn ninety nine bá a ti ṣe wá ń sọ̀rọ̀ yìí ìfarahàn rẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wọn ló ti gbẹ́nu lé bí ẹgbẹ̀rún mẹ́rin àtààbọ̀ mélòó gangan ló ń ka rẹ̀ ló jẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà lásìkò tí a wà yìí bàbá ti ń tẹ̀wájú ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́yùn náà o lórí ìròyìn àjàbalẹ̀. àjàbalẹ̀ ìròyìn ni láìní tàbí ṣùgbọ́n kó tó di wípé a lọ rèé mọ polówó ohun tí a gbé kárí abala a inú ìwé ìròyìn ti The Nation ìròyìn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ etí ìjọba àpapọ̀ tí wọ́n fi ń sọ wípé inú àwọn mọ̀dún ayọ̀ àwọn mọ̀kún pé níbi ọ̀rọ̀ ètò ìlera tó dé dúró wọ́n pè pàápàá lórí bí àrùn àjàkálùkò ti covid-19 bí ṣe ń sàn àwọn èèyàn lábàdàndì ní orílẹ̀-èdè wa nàìjíríà àti gbogbo àgbáńláyé wọ́n pe ìjọba àpapọ̀ pé bá a ti ń wì lọ́ọ́lọ́ọ́ báyìí pé bíi mílíọ̀nù mẹ́rin àbọ̀ ọmọ ilẹ̀ yìí ló ti gba abẹ́rẹ́ pé ti ṣe abẹ́rẹ́ àjẹsára tí ń dènà àrùn covid-19 ó pé kò tí ì tó o tọ́ra àpọ̀jù bẹ́ẹ̀ lọ ẹ lọ rèé gbìyànjú láti gbà tí ń bẹ̀ bá ìgbà tẹ́lẹ̀ ń bẹ lójú ìwé ìròyìn ìkeje ti the nation tó jáde fún tòní. ọ̀rọ̀ tí Wike wí tí ìwé ìròyìn tí wọ́n sì jábọ̀ rẹ̀ eléyìí tí ọ̀rọ̀ mi náà kà ó de nínú àwọn ìwé ìròyìn tí ń bẹ lákàtà rẹ̀ èmi náà gan ni rẹ̀ o nínú ìwé ìròyìn Sunday Punch níbi tí Wike gbé ń ṣàlàyé pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àwọn náà ni ìràwọ̀ wọn yóò tàn yíndeyínde ó bá di ọdún 2023 bí ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Bauchi bó bá lè rápálá tó bá rí tíkẹ́ẹ̀tì gbà o láti díje dupò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú PDP bákan náà ni Kwankwanso náà sọ̀rọ̀ ó pè ń jẹjẹ́ mọ̀ wípé àwọn èèyàn tó nífàn lẹ́ẹ̀kan náà àwọn alágbára láwùjọ àwọn náà ni wọ́n gbé Ganduje lé ìpínlẹ̀ Kano lórí o lọ́dún 2019 ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ ìròyìn yẹn gbéra láti ojú ìwé kejìlá ọ̀sán títí dé ojú ìwé kẹrìnlá ń bẹ ẹja kọjá lọ sójú ọjà. ok. ọmọ alájẹ níwá ẹja gbígbà jẹ kárí pápá bàbá bá lọ tá a bá padà dé àtòrí àtọrùn ẹ bá wà lójú ọ̀gbagadè ìròyìn ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. ajá ah, balẹ̀. Rubicon the movie. gbogbo ẹ̀yin fans olólùfẹ́ pásítọ̀ báyọ̀ fálékè o, ó dúpẹ́ lọ́wọ́ o. pípẹ́ tuyaya jáde wá wo sinimá olókìkí ni. tó gbé jáde tó gbé àkọlé ẹni. Rubicon agbẹdẹmẹjì. sinimá tó mi gbogbo Nàìjíríà ti ti ti lọ wá. ibi méjèèjì tá a ti ṣàfihàn rẹ̀ ní kérésì. ilẹ̀kùn fàfà. tó tọkùnrin tóbìnrin ló ń bó ṣùgbọ́n fún sí ọpọlọ gbogbo àwọn tó kópa nínú ẹ̀. dídáhùn sí béèrè yìí tẹ́ra yẹ wá wò ńgbà kérésì. tẹ́kùn gbẹ láti wo sinimá yẹn rúbí kọ́nà agbẹ́dẹ́méjì. àti gbẹ padà bọ̀ báyìí o. Fresh FM sinimá ni challenge. àti kẹ́ sinimá tún tagadi Ìbàdàn ló ti máa wáyé. ní Sunday àkọ́kọ́ lọ́dún tuntun. ọjọ́ kejì ọdún Sunday tó ń bọ̀ yìí nìkan ni o. aago méjìlá mẹ́ta àti mẹ́fà rọ̀lẹ́. one thousand five hundred naira péré lówó ìwọlé. ẹ mọ̀ bá wọn gbajúgbajà ìràwọ̀ tó kópa nù ẹ̀ pàdé lẹ́nu ọ̀nà bàbá wọlé. lọ́jọ́ yẹn tí wọ́n máa ń kíyè káàbọ̀. ayọ̀ falẹ̀ ké bayọ̀ o ló ní ẹ̀fọ́jú ló jẹ́ ayọ̀ lọ́dún tuntun. sinimá tuntun rubicon agbèdémèjì ní kẹwàá wò kọjá bẹ́ẹ̀. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason the Oyo state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed printed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no, tolerance for, for any form of corrupt practice citizens in Oyo State. This message is sponsored by the Oyo State Anti Corruption Agency, Oyaka. bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank ó lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀ ọlọ́run mustapha ò ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù SMO mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò Jọ́dánì ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣẹ́ ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road Olúyọ̀lé main estate ring road Ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. Ajá balẹ̀, ajá balẹ̀. Ajá balẹ̀ ìròyìn ẹjẹ́ ọ̀rọ̀ máa sun sí létí díẹ̀díẹ̀ lẹ́sẹẹsẹ ká máa kà á sí ọwọ́ iwájú ẹbẹ́yìn náà kúkú ti mọ̀ wípé láì wararọ láì rẹpẹtẹ tá à ní dayé lágara fà kókò ṣòfò làwọn máa ń sọ gbogbo níkànnì Fresh FM ilé orin challenge nílùú Ìbàdàn ẹ sì ti mọ̀ pé ntọ́ bá ti yá kan kì í kúkú pẹ́ mọ́ ẹ mọ̀ pé láà ń tètè ń tiẹ̀ ọjọ́ tí ń ṣègbéyàwó bẹ́ẹ̀ náà ní kàgbọ́ ọmọ ní wàrà ṣẹṣà ní sọ̀rọ̀ ẹ̀tẹ̀ ẹ̀kọ́ lọ́kọ mm. ọ̀rẹ́ mi bá jẹ́ yàwó mm. kí gbogbo rẹ̀ ó lè bá tètè kú mú bí ìdodo ẹ̀fọn ni. ọ̀ya ẹ̀jẹ̀ lọ sí ojú ìwé karùn-ún inú ìwé ìròyìn ti Sunday Tribune èyí tí ìròyìn ọ̀hún gbé bọ́dì láti ìta gbangba ní òkè téńté rẹ̀ bó ṣe lọ rèé o ẹ̀tẹ́ ti lè kò nígbà tí gómìnà ní ìpínlẹ̀ Kogi Yàyà Bello ti ń wípé àníṣe ní tí àjọ EFCC tí wọn ọ̀rà wọn san o lórí gbogbo oríṣiríṣi ìbanilókọjá àti ìfi ẹ̀sùn kanni lọ́nà ìtọ́ lórí ti ń ṣẹlẹ̀ láàrin òun àti ìjọba àpapọ̀ tó sì jẹ́ pé wọn àmọ̀gbàtà ẹ̀dógún dógún débi tí wọ́n àmọ̀gbàtà ẹ̀dọ́gbọ̀n dọ́gbọ̀n kí ló dé tí wọ́n dà nínú òkú ìyá àdèlé nígbà tí ń sọ ọ̀rọ̀ ìkíni ọdún rẹ̀ fún gbogbo àwọn ọmọ bíbí àti olùgbé ìpínlẹ̀ Kogi lánàá fún ti ọjọ́ àkọ́kọ́ oṣù àkọ́kọ́ ọdún 2022 gómìnà Alhaji Yahaya Bello iná ní sọ bẹ́ẹ̀ níta gbangba ní iwájú iléeṣẹ́ ìjọba rẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Kogi ó pé sí ẹ̀yin èèyàn mi pàtàkì ní ìpínlẹ̀ Kogi mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́ o mo sì kí yín tológun tológun mo kí yín pé akú àmójúbọ̀ ọdún twenty twenty two ó pọ̀ ṣe é fẹ́ gbọ́ ntọ́ mọ̀ tọ́ dájú sọ́ka ni pé ohun tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù ṣe fẹ́ gbọ́ àgùnbàjẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n dúró fún nínú ètò àkóso tó wà lóde yìí ó sì wípé àgùnbàjẹ́ tẹ́ rí yẹn wọn èyí kúkú lódò ebi ẹnu lódò gbogbo wọn ṣe ọwọ́ àwìpẹ́ nítòun o òun ọ̀fẹ́ rán anybody níṣẹ́ nípa àbàjẹ́ àti ìwíkúwí tí wọ́n bá àmọ́ wí kiri nípa tòun ó kò ṣe bí òun àti ìjọba àpapọ̀ jọ ní ẹlẹ́jọ́ ó pé bí wọ́n bá tiẹ̀ wá rán ni níṣẹ́ ẹrú àbí ẹ̀yin èèyàn wa mọ̀ ní wípé sọlọ́yà kéèyàn ò fi ti ọmọ jẹ nípa ti àwọn àjọ EFCC tí wọ́n fẹ́ mọ dá iná iná yà òun ní gògóńgò lórí ẹ̀sùn tó jẹ́ wípé wọn ò mọ̀gbà tóun àti ìjọba àpapọ̀ táwọn jọ ń dà á pọ̀ ó pé ilẹ̀ tí ò tójú àjọ EFCC sùn iná fẹ́ mọ rin òkun rẹ̀ o ó pé ń gbòòrùn wò ní mọ jásí kòtò mọ jásí gegele ọwọ́ àyùpé ńgbà tó ń bá dé àjọ EFCC ó rí òun wọ́n mọ̀ wípé ìlú tá a wà yìí bẹ́ẹ̀ èèyàn bá dákẹ́ ìnìyà ó jẹ́ bẹ́ẹ̀ sì rèé ó pe ìbí òjùbí bá a ṣe bẹ̀rù iná làbọ̀ mọ̀ nígbà tí ó wàá kásẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ńlẹ̀ èyí gómìnà Yàyà Bello ní ìpínlẹ̀ Kogi ó pe gbogbo ẹ̀yin ọmọ bíbí àti olùgbé ìpínlẹ̀ Kogi ní tí mo mọ̀ tí mo lè sọ fún yín ó ní wípé ẹ túbọ̀ mọ wádìí ohun gbogbo dájú ká ẹ máa di èyí tí jẹ́ òtítọ́ mu o ó pe torí wípé òun ní ìdáláre ọkàn nípa gbogbo ẹ̀sùn tí wọ́n fi ń kan òun lórí ọ̀rọ̀ owó ètò ìsúná àti gbogbo owó èyí tí wọ́n pè ìjọba àpapọ̀ gbé fáwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n pò ní tòun o òun dorí ẹ̀gbà bòmíì ó nígbà téèyàn bá sì ti ní ìdáláre ọkàn ìsinmi ológo ní òní míì ọwọ́ wípé àjọ EFCC ẹ máa múra àhún lẹ̀ nígbà tó ń bá dé ẹ mọ̀ wípé ntẹ́ẹ̀rà ẹ̀ sàn ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Sunday Tribune láti mú mi rí i. torí tí ìwọ ṣẹwọ́ ròyìn àkọ́kọ́ láti ojú ìwé karùn-ún bẹ̀ ọ́n jẹ́kẹ́mi náà ṣẹwọ́ ròyìn àkọ́kọ́ lójú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Sunday Punch ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ẹ̀kú ọdún eléyìí tó jáde láti ọ̀dọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n sì fi sọ̀wọ́ sí gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀ kódà wọ́n pé iṣẹ́ ọ̀hún náà kò yọ ìjọba lórílẹ̀‐èdè wa nàìjíríà sílẹ̀ o ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí wọ́n pé ìpínlẹ̀ Zamfara ìpínlẹ̀ Benue ìpínlẹ̀ Imo Abia Cross River àtàwọn míì wọ́n ní níṣe làwọn mọ̀ sí dágunlá tó jẹ́ pé títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò tí ì ṣe àmúṣe o owó oṣù òṣìṣẹ́ ọba tó kéré jù tí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n ti bu ọwọ́ lù wípé kó di òfin pọ́nbélé o káwọn òṣìṣẹ́ kí wọ́n sì máa jẹ àǹfààní rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti jábọ̀ rẹ̀ wọ́n ní ẹgbẹ́ tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Nigeria Labour Congress NLC wọ́n ti sọ̀rọ̀ fún ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní àwọn máa ń rọ ìjọba àpapọ̀ àwọn sì gbà wọ́n níyànjú o wípé kí ìjọba kí wọ́n dákun dábọ̀ wọ́n ní gbogbo ìgbésẹ̀ àti àwọn ìlànà òfin eléyìí tó lè mú kí ara kó tó máa ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú ọdún tuntun ọdún 2022 tá a kó sí yìí wọ́n pé kí ìjọba kí wọ́n dákun kí wọ́n mọ̀ wílẹ̀ débẹ̀ o bíi ti wulẹ̀ o mọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí NLC wọ́n nítorí pé gbogbo ìgbésẹ̀ àbí ìlànà òfin tí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà àtàwọn ìpínlẹ̀ tí wọ́n bá fẹ́ máa gbé wọ́n láwọn ò ní fààyè gbà o torí náà ń kọ́ wọ́n ló lè ṣeé ṣe kó bí ìyanṣẹ́lódì ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ṣe àdáyẹnrí ọ̀rọ̀ wọn pé ǹjẹ́ jẹ́ wípé títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí a mọ̀ rí àwọn gómìnà ìpínlẹ̀ kan tó jẹ́ pé níṣe òun náà ni wọ́n dàgùn la o láti bẹ̀rẹ̀ àmúṣẹ lórí owó oṣù òṣìṣẹ́ ọba eléyìí tó kéré jù wọ́n láwọn wá ké sí àwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kàn wípé ní kíákíá kí wọ́n tètè san àjẹ́lẹ̀ owó oṣù òṣìṣẹ́ ọba tó kéré jù tíjọba àpapọ̀ tí wọ́n ti bọ́ọ̀lù pé káwọn ìpínlẹ̀ kí wọ́n máa jàǹfààní rẹ̀ àti gbogbo òṣìṣẹ́ ọba ní nàìjíríà wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ọ̀rọ̀ owó òfẹ̀yìntì ó ṣe kókó ó ṣe pàtàkì àtàwọn àjẹmọ́nú míì tó jẹ́ ẹ̀tọ́ fún àwọn òṣìṣẹ́ ẹni tí í ṣe ààrẹ káfàtà fẹ́gbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà àyùbá wábà nínú ẹkú ọdún eléyìí tó fi ránṣẹ́ tó sì bu ọwọ́ lù tó sì tẹ àwọn oníròyìn lọ́wọ́ nílùú àbújá tí í ṣe olúlu orílẹ̀‐èdè wa nàìjíríà lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé wọ́n ní ibẹ̀ náà ló ti ṣe àdáyanrí ọ̀rọ̀ o wípé níṣe òun náà ni àwọn ìpínlẹ̀ kan bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí ni wọ́n sì ń tàpá sí òfin orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tọkàn ti àmúṣe owó oṣù òṣìṣẹ́ ọba tó kéré jùlọ tó ti di òfin pọ́nbélé láti ọdún 2019 ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ oníṣẹ́ rí láti ẹkùn ti ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní lára àwọn ìpínlẹ̀ gbogbo eléyìí tó jẹ́ wípé níṣe òun náà ni àwọn ò tí ì bẹ̀rẹ̀ àmúṣe fún ti owó oṣù òṣìṣẹ́ ọba tó kéré jù yìí ó pé ìpínlẹ̀ kan dondo ni òun náà sì ni ìpínlẹ̀ Zamfara òní níṣe ni ìpínlẹ̀ yìí ló dàgúnlá o láti bẹ̀rẹ̀ àmúṣe lórí ọ̀rọ̀ owó oṣù yìí òní bàbá wa lọ sí apá ìlà oòrùn ti àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà ó pé ìpínlẹ̀ Taraba nìkan òun náà ni wọn ò tí ì bẹ̀rẹ̀ àmúṣe ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ o fáwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ náà láti máa jẹ yàtàyò tó rẹ̀ wọ́n ní ní apá ti àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà ní North Central wọ́n ní ìpínlẹ̀ Benue àti ìpínlẹ̀ Kogi àwọn náà ní ìpínlẹ̀ eléyìí tó jẹ́ pé wọn ò ti bẹ̀rẹ̀ àmúṣe rẹ̀ ní apá gúúsù gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ìpínlẹ̀ Cross River àwọn náà sì wà lórí pé wọ́n ń lọ́kìtì pé o pẹ̀lú ẹgbẹ́ òṣìṣẹ́ kó tó di pé wọ́n mọ̀ fún wọn ní ìtọ́jẹ́ ẹ̀tọ́ wọn káwọn náà máa jẹ àǹfààní eléyìí táwọn akẹgbẹ́ wọn yòókù tí wọ́n ń jẹ yípo orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ní apá àti ìlà oòrùn gúúsù ilẹ̀ wa nàìjíríà ìyún ní south east ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀-èdè yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ńbẹ̀ náà wọ́n ní níṣe làwọn náà dàgùn la o tó sì jẹ́ pé wọn ò tí bẹ̀rẹ̀ àmúṣẹ owó oṣù òṣìṣẹ́ ọba tó kéré jù yìí wọ́n ní pàápàá ìpínlẹ̀ Imo àti ìpínlẹ̀ Abia wọ́n ní àwọn ìpínlẹ̀ méjèèjì yìí gangan ní ìpínlẹ̀ gbòógì eléyìí tí wọ́n dàgùn la sí ṣíṣe àmúṣẹ owó oṣù òṣìṣẹ́ ọba tó kéré jù yìí àyùbá wábà lọ́wọ́ abẹ́rẹ́ sí ní kọminú kọmi òde o ó pé irúfẹ́ àwọn ìgbésẹ̀ wọ̀nyí ó jẹ́ ìgbésẹ̀ eléyìí tí ń kó ìnira bọ́mọ orílẹ̀-èdè wa nàìjíríà o àti pé gbogbo àwọn ìgbésẹ̀ yìí wọ́n ní nínú ọdún tuntun tá a kó sí àwọn kọ́ o ẹlẹ́dàá àwọn sì kọ́ bí ìjọba bí wọ́n bá fi tí ọ̀tẹ́ àwọn lọ́rùn bí wọ́n bá ti fi lo àwọn wọ́n ní àwọn ó gbarata o táwọn ó sì jẹ́ kí ìjọba kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ìròyìn yẹn ojú karùn-ún nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún taarọ ilẹ̀ ti gba balance ẹ̀. àjẹbalẹ̀ ìròyìn náà ló sì ń tẹ̀ ẹ́ sí ọwọ́ iwájú ẹ jẹ́ ká lọ sí ojú ìwé kejì inú ìwé ìròyìn ti Sunday Tribune náà ni lágbo òṣèlú náà la ṣùwà o Wike wí nǹkan o ẹni tí í ṣe gómìnà Wike ti ìpínlẹ̀ Rivers lánàá eléyìí ti ṣe ọjọ́ àkọ́kọ́ nínú oṣù àkọ́kọ́ ọdún twenty twenty two tó tún jẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé iná mọ̀ ní Wike ti sọ ń tọ́sọ̀ Wike wípé àṣìṣe ńlá gbà ó ní gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà pawọ́pọ̀ tí wọ́n ṣe láti sọ wípé àwọn rọ́ṣọ mọ́ ẹgbẹ́ òṣèlú APC nídìí ti hàn pé àwọn àwọn o àwọn jẹ́ kí gbogbo nǹkan ó chẹ́ǹjì sí gúùdù lórílẹ̀‐èdè wa Nàìjíríà tọ́jà pé kàkà kó chẹ́ǹjì sí gúùdù ẹ máa ń chẹ́ǹjì sí báàdì ni tọ́wọ́ ajá pé lójoojúmọ́ ní peléke sí i gómìnà Wike ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Rivers lánàá ní ẹ pé ọ̀tẹ̀ ọkọ̀ létí o tó sì lọ rèé kàn sí gómìnà ìpínlẹ̀ Bauchi wọ́n pé kò sẹ́ni tọmọ kókó tó torí ẹ̀ gbéra ńlẹ̀ àmọ́ ń tọ́dájú sọ́ká ni wípé gómìnà ìpínlẹ̀ Bauchi tẹ́wọ́ gbà tìlùtùfẹ́ ní ẹ̀pẹ́ fi kíkà àbọ̀ síwájú iléeṣẹ́ ìjọba àti gómìnà ní ìpínlẹ̀ Bauchi gómìnà ìpínlẹ̀ Bauchi ṣáà gbàgbé pé náà lórúkọ rẹ̀ jẹ́ Mohammed Bala ẹni tí ó wípé ó yẹ Rivers tó fi wá bá ń lálejò wọ́n pẹ́ nínú ìforíkorí ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ tí wọ́n ṣe táwọn oníròyìn tí wọ́n mú ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà tí wọ́n gbé sí ẹlẹ́nu gògògò torí ẹ pé ọtí kọ́kọ́ ìrora tẹ̀ sínú yẹ̀wù kan lọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Bauchi tọ́já pé wọn ò jákàní kankan tẹ̀lé wọn wọbẹ̀ wọn lọ rèé ń sọ ọ̀rọ̀ ní ti fífẹnukonu wọn pé ńgbà tí wọn wá bọ́ ọ̀ta yẹn wá pa ẹ̀yìn olóyìn ọ̀ndà ọyẹ mọ̀ bọ̀ kí lẹ pa ẹ̀fẹ́ bá wa sọ kí lẹ pa ẹ̀fẹ́ wí wọn pé làwọn oníròyìn bá bẹ̀rẹ̀ sí ní máa dòpòrò ìbéèrè bó gómìnà Nyesom Wike ní ìpínlẹ̀ Rivers pé àrípẹ́ wá bá gómìnà ìpínlẹ̀ Bauchi lálejò àmọ́ ńgbà tá a rí pé ẹ wọlé ẹsẹ̀lẹ̀kùn mórí ẹ̀yìn o a nílò láti ṣìkẹ́tà ń di ìmọ̀ràn àmọ́ ńgbà tẹ̀sí ti á pè wáyé nísìnyí ẹ dákun kí lẹ lè rí sọ sí ipò tí orílẹ̀-èdè wa nàìjíríà tó wà wọ́n ní náà ni gómìnà Nyesom Wike bá pé <clears throat> ẹ fẹ́ ń sọ̀rọ̀ àbí ọ̀dà kò burú wọn èé kúkú pa àwọn agogo lẹ́nu wọn wí tèmi o bí ọ̀rọ̀ mi bá ti sọ̀kò ẹ lè wípé kí n mọ̀ sọ mọ́ èyí tí mo ti sọ ń gangan arọ̀kọ́yà mọ́ ọ̀rọ̀ mọ́ ni ṣáẹ́rì bá a bá sọ̀rọ̀ tẹnu èé bá fàyà àṣìṣe ńlá gbà àtẹ̀yìn òròyìn wọ̀nyí náà wọ́n pẹ́ bí ti ń nawọ́ sáwọn oníròyìn nu àtàròyìn oníròyìn wọ̀nyí náà àṣìṣe ńlá gbà ìní gbogbo yín àti gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà pawọ́pọ̀ tí ń ṣe wọ́n pẹ́ àwọn oníròyìn pé ǹjẹ́ wa lè ṣáàwò bàbá lọ́ba pé à ẹbọ náà tó ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó ń bẹ̀rẹ̀ sí ní fèèbó náà ni òun ọ̀fẹ́nu ara àwọn túmọ̀ rẹ̀ ní tó fi jẹ́ pé àṣìṣe ó ní gbogbo yín ṣe ní àkókò tẹ ẹ fẹ́ máa sọ pé àníṣe ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti pé àwọn ọ̀dà àwọn ọ̀dà orílẹ̀-èdè nàìjíríà àwọn yí sí rere àwọn máa tún ṣe bá gbogbo ẹ̀ka jẹ̀ka ètò ààbò àwọn jẹ́ kí gbogbo rẹ̀ ọ̀sán mọ́ná kọ́ máa ta sánsán àní àwọn àwọn o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dìbò fún àwọn o ẹgbẹ́ òṣèlú APC iná ni mẹ̀sáyà tí ó gba orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó gbà kalẹ̀ o lọ́wọ́ gbogbo sìbálàsìbolo èyí tí ilẹ̀ wa Nàìjíríà ti ń bá a fínra ó pọ́sẹ́ ìwà sàṣìṣe ǹjẹ́ bàbá sọ wípé ń kálukú yín bá bojú wẹ̀yìn wò pé ha bá a bá ro ọlọ́mọdé ọlọ́mọdé bọ́lá ń bá wa jẹ́ níbo láwọ̀ aráríwọ̀ wípé ǹjẹ́ ẹ wà wá dìbò fún ẹgbẹ́ òṣèlú APC bí tọ́wọ́ jẹ́ pé látọdún twenty fifteen tí ẹ ti wá tẹ́wọ́ gba ètò àkóso ẹ dákun ẹ tọ́ka sí àṣeyọrí kan tá ẹ lè sọ pé wọ́n ṣe wọ́n ní lọ́ba wojú ẹ akẹgbẹ́ rẹ̀ tọ́wọ́ bá lálejò nípínlẹ̀ Bauchi èyàn gómìnà Mohammed Bala wípé àbí mo parọ́ èkejì mi wọ́n lẹ́lẹ́yìn náà pé kí làwọn afẹ́ wí òǹkálukú wa ni làwọn ti jọ jì sínú òfin ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC náà ọba òkèrè kókó àwọn yọ wọ́n ní ní wíkẹ́ bá bẹ̀rẹ̀ sí tún ní mọ̀ tẹ̀sí ọwọ́ iwájú wípé ẹ̀yin oníròyìn bí má pẹ́ àṣìṣe lágbà lẹ́ everybody yín ṣe everybody ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tá ẹ bá fẹ́ sọ pé bẹ́ẹ̀ kọ́ ọ̀yá àyípadà wo ni ọba ètò ẹ̀kọ́ àyípadà wo ni ọba ètò ìlera àyípadà wo ni ọba ètò ààbò àyípadà wo ni ọba gbogbo nǹkan amáyédẹrùn lórílẹ̀‐èdè yìí pé kàkà kọ́sàn lára àyà oní tibítibí èyí fi gbogbo ọmọ rẹ̀ ní fi ń bóbi ìjọ rẹ̀ rẹ̀ ni wọ́n pe Wike tó sọ̀rọ̀ síwájú ó pe ńgbà tí ẹ̀sùn tó wá pẹ́ dà o gbogbo ohun tí ọ̀sán mọ́ná tí ọ̀tá sánsán lábala ha ètò àkóso àwọn lọ́dún 2015 títí wọ́dún 2019 ẹ̀ fáwọn káwọn wọ sáà ẹlẹ́ẹ̀kejì ohun gbogbo làwọn bẹ̀rẹ̀ sí ní jẹ́ kí ọmọ ìdìbò sọ̀yẹ́ kó tẹ́kù ọmọ kébi eku táyé ọmọ kébi ẹyẹ tẹ́yìn ọmọ fọ̀n bí èèyàn wíkẹ́ wípé ẹ̀ wá tún ti wá rí bí abala kejì ni ẹ tún bá lọ títún lọ ní sèrèrè níwẹ̀rẹ̀r bẹ̀rẹ̀ yìí o níwòye ọdún twenty twenty three gbogbo ẹ̀ yóò tó ro wa pé ẹ̀ ń yo kí lẹ wá pé wọ́n tó ti ṣe tẹ́ ẹ lè rí tọ́ka sí bó ń bá ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá ń rí bíi wípé torí pé òun jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ló ń fi ń tọ́ka sí gbogbo ọ̀nà tí orílẹ̀-èdè wa Nàìjíríà fi ṣàṣìṣe láti dìbò fún ẹgbẹ́ òṣèlú APC ẹ má fojú bẹ́ẹ̀ wò ó wípé torí wípé parabadẹ̀lú ọdẹ àwọn tó ń jẹ́ gómìnà parabadẹ̀ gómìnà arọ́dẹ̀lú àmọ́ bí ọba ti sí ìdẹ́ra kankan àti ìtura nílùú gbogbo ń kálukú ti mẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà iná ní nǹkan ṣe wọ́n Awólọ́wọ̀ wípé kẹ́lẹ́ ìkọ́sí wàá jẹ́bi ti ẹgbẹ́ òṣèlú APC tó bá ṣeé ṣe fún wọn láti ṣàtúnṣe ní ọ̀wọ́ àkókò fẹ́rẹ́fẹ́ tó wà nílẹ̀ yìí kẹ́ ẹ tètè ya bẹ̀rẹ̀ sí ní máa ṣe àtúnṣe lọ́nà ọ̀nà àwọn ọ̀nà tó yẹ kẹ́ ẹ gbà ṣe àtúnṣe wíkẹ́ wípé ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti sìn bẹ̀rẹ̀ àtúnṣe ẹ má rí bíi pé bóyá ní òṣìlẹ̀kùn lẹ̀ fún kankan nínú ọmọ ẹgbẹ́ òṣèlú APC mọ́ táwọn orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́tù fún wa kógilé wọn lọ́wọ́ tí wọ́n fi àdàbí àfọ́jú tí ò rí náà tí ẹ mọ̀ wá fi pọ̀pá lé lọ́wọ́ pé ọ̀nà tọ́gbàrì ọ̀nà tọ́gbàrì ọ̀nà tọ́gbàrì ṣùgbọ́n yóò ṣe díẹ̀ nínú àtúnṣe ọ̀nà tó kọ yín ti fi bàjẹ́ àyíbá àmọ́ bí ìran ẹgbẹ́ òṣèlú APC bá tún fẹ́ tó àkóso ṣe lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀pọ̀ ṣùgbọ́n o ní ti ètò ìdìbò ọdún 2023 ẹgbẹ́ òṣèlú PDP ni ó gbilẹ̀ ojúwe kejì ìwé ìròyìn ti Sunday Tribune ni mo ti rí. ajá balẹ̀ ìròyìn tẹ̀ síwájú iléeṣẹ́ rédíò ẹlẹ́rọ amí òjèjì fresh one zero oh five dot nine ilé orin challenge ńbàdàn ibẹ̀lẹ̀ tí ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wa ní ketekete káàkiri àgbáyé ọ̀rọ̀ tí Wike sọ ọ̀pọ̀ gan o ó sì ṣẹ́kù nínú ìwé ìròyìn Sunday Punch ojú ìwé karùn-ún ẹ jẹ́ kémi náà kí n mú ìròyìn yẹn sí ọwọ́ iwájú níbi tí wọ́n gbé ń ṣàlàyé jábọ̀ ròyìn wọ́n ní ọ̀rọ̀ tó jáde látẹnu ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Rivers ni pé ẹgbẹ́ òṣèlú PDP òun náà ni ìràwọ̀ wọn yóò tàn yíndínyíndín o tó bá di ọdún 2023 ìyẹn òbí wọn bá lè fa ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Bauchi lọ́wọ́lọ́wọ́ báyìí bí wọ́n bá lè fà á lẹ̀ kọjẹ́pò náà ni yóò gbé àsíá dání o láti jigbó fún ipò àrí orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP wọ́n pe ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Rivers gómìnà Nyesom Wike òun náà ló ti ṣàlàyé pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP òun náà ni wọ́n ní àǹfààní eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ jùlọ o láti lè goróyè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó bá di ọdún 2023 ó ní bó bá jẹ́ pé akẹgbẹ́ òun láti ìpínlẹ̀ Bauchi ìyún Bala Mohammed ló bá yàn yọ láti gbé àsíá ẹgbẹ́ òṣèlú PDP dání o kó fi jigbó fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Wike òun náà ló wá bẹ̀rẹ̀ sí ní kọminú kọmi òde o ó pé ipò tí orílẹ̀-èdè wa Nàìjíríà tá a bára wa lásìkò yìí òun náà lọ́mọ̀ bani lọ́kàn jẹ́ púpọ̀ ó ní orílẹ̀-èdè Nàìjíríà a sì bẹ̀rẹ̀ sí ní làkàkà nínú rúkèrúdò lójoojúmọ́ pàápàá jùlọ ní ti ètò ààbò eléyìí tó wá fẹ̀gbẹ́ wọn gànà pátápátá nínú orílẹ̀-èdè nàìjíríà pàápàá lọ́dún 2021 ta lò tán Wike nígbà tí ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àsìkò ti wá tó fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party láti tẹ́wọ́ gba àkóso ìjọba kí wọ́n lè dáàbò bo orílẹ̀-èdè nàìjíríà o kúrò lọ́wọ́ ṣèbáṣebọ̀ eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n kó nàìjíríà sí wọ́n ní gómìnà yìí òun náà ní ń la àwọn ọ̀rọ̀ ọ̀hún mọ́lẹ̀ o lásìkò tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nígbì tí ó ti lọ rèé ṣe àbẹ̀wò sí ẹni tí ṣe gómìnà ti ìpínlẹ̀ Bauchi lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé wọ́n ní Wike wípé orílẹ̀-èdè Nàìjíríà ó nílò ìrànwọ́ láti òkè wá o ẹgbẹ́ òṣèlú PDP òun náà lọ́ba òkè ló sì ti wá ṣetán láti lò ó mọ̀ gbọ́ o bí ẹgbẹ́ òṣèlú PDP bí wọ́n bá lè kùnà láti dáhùn sí ìfẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà láti padà sí ibùdó agbára tí ń bẹ nílùú Àbújá lọ́dún 2023 ó ní ó ti dájú pé ọba òkè kò ní forí jì ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní Wike nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní òun gẹ́gẹ́ bí ẹnìkan lára àwọn ìpinnu òun fún ọdún 2022 tá a wà yìí òun náà ni wípé òun ọ̀sà ipá tòun o láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó sanmọ́nà ju ti àtẹ̀yìnwá lọ pàápàá jùlọ ti ọdún 2021 ta lò tán ó ní ẹgbẹ́ òṣèlú PDP wọ́n sì gbọ́dọ̀ wà lọ́kàn láti má bàa ṣe àṣìṣe fún títẹ́tí gbọ́ ìpè ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó lè jẹ́ pé wọ́n lórí ọ̀fẹ́ láti tẹ́wọ́ gba ipò agbára tó di ọdún 2023 torí pé bí wọ́n bá ṣe àṣìṣe yẹn ó ní ọba òkè kò ní dáríjì wọ́n ìròyìn yẹn ń bẹ lójú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tààrọ̀ iṣẹ́ wárí lápá àṣálẹ́. pẹ̀lẹ́ máa rọra o. ó ṣeun o lójú ìwé yìí kan náà nínú ìwé Sunday Punch Ngègé sọ̀rọ̀ ó ní àwọn kan tí wọ́n dúró gẹ́gẹ́ bíi bàbá àṣálẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ fún òun wípé kóun ọ̀jẹ̀ gbárùn ìyún owó eléyìí ti ṣe ti ìjọba ó nítorí rẹ̀ ó náà ni wọ́n máa fi fa òun yọ gẹ́gẹ́ bíi gómìnà ní ìpínlẹ̀ Anambra ẹni tí í ṣe mínísítà tó wà fọ́rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà dókítà Chris Ngige òun náà ló ti ṣàlàyé pé àwọn bàbá ogun kan nídìí òṣèlú àwọn ni wọ́n fa òun yọ lága o gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Anambra látàrí bí òun ti ṣe dágunlá láti jẹ́ ìpè wọn lórí àwọn owó kan tí wọ́n ní kó wọn fàyọ nínú akoto ìjọba ti ìpínlẹ̀ Anambra Ngige nígbà tí ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn tí wọ́n jẹ́ bàbá ogun yìí ó ní níṣe ni wọ́n dìídì gbé ogun ti òun o tí wọ́n sì pé àfi dandan lá kó wọ́n tẹ̀lé àṣẹ àwọn o àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ò fa òun yọ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Anambra wọ́n ní mínísítà òun ní sọ̀rọ̀ yìí o nílùú Ọ̀ka tí í ṣe olúlo ìpínlẹ̀ náà lánàá tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátidé lásìkò tí wọ́n fi oyè kan tí wọ́n fi ń dá lọ́lá gẹ́gẹ́ bí Obi Gibson Nwosu ọba àlàyé ní agbègbè ti ọkà yìí tí wọ́n fi oyè ọ̀hún dá lọ́lá níbi àjọ̀dún pàtàkì kan eléyìí tí ń wáyé ní ìpínlẹ̀ Anambra Ngige ẹni tí ń bẹ lórí oyè gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Anambra láàrin ọdún 2003 sọdún 2005 òun náà ló mú wá sí ìrántí gbogbo ayé o bí ó ti ṣe gbìyànjú tó sì sa ipá rẹ̀ tó jẹ́ pé àyípadà ọ̀tun ó dé bá ìpínlẹ̀ Anambra pẹ̀lú àwọn iṣẹ́ ìdàgbàsókè lọ́lọ́kanjọ̀kan lásìkò ìṣèjọba rẹ̀ ó ní àwọn eléyìí gangan ó náà ní kò jẹ́ ìtẹ́wọ́gbà àwọn babagun o tí wọ́n sì pé àfi dandan lá káwọn jẹ igba ìjọba run ìròyìn ẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́yìn náà bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ lọ rèé gba balance ẹ̀ lójúwé karùn-ún nínú ìwé ìròyìn Sunday Punch. ọ̀dà kò burú káàbọ̀ orí. ó ṣeun o inú ìwé ìròyìn ti the nation náà ni mo ti fẹ́ jẹ́ iṣẹ́ eléyìí sórí ìròyìn tọ́jọ́mọ́ ti Nyeori, Afrika, mm. Rivers, mm. Monsona, ni wípé Nyesom Wike ti ìpínlẹ̀ Rivers pé òun àtọ́lọ́hún àwọn ò ní dáríjì àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP bí wọ́n bá kọ̀ tí wọ́n bá ṣe agbátẹrù fún ẹgbẹ́ òṣèlú PDP láti tẹ́wọ́ gba ètò àkóso lọ́dún 2023 kódà níbi ìròyìn náà ó wí pé òun ti pàṣẹ mọ́nàwá kí wọ́n lọ́ọ́ rẹ̀ fi olùgbòǹgbòrò tó ń ti àgádágodo gbàǹdùgbàǹdù sí ẹnu olóró ẹbù pọ̀npẹ́ tó jẹ́ òfegè ayédèrú ní ìpínlẹ̀ Rivers pa wọ́n mọ́ bá ń lo ọkọ̀ jẹ́ ọ̀nbẹ nínú ìwé ìròyìn ti The Nation jẹ́ ń fìyẹn lẹ̀ bẹ́ẹ̀ àwògede ń gbé lójú ìwé kẹrin ìwé ìròyìn ti the nation òun náà ni ìròyìn eléyìí wà àti ẹpẹ bíi ẹgbẹ̀rún méjì àbọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n jẹ́ ẹlẹ́sìn islam lánàá òde yìí ní ìpínlẹ̀ kano wọ́n mọ̀ képe ọlọ́run ọba àlá wípé kọ́dọ̀kùn kọ́dàbọ̀ kó fi ààyè gba ẹni tí í ṣe aṣíwájú Ahmed Tinubu láti lè bá jẹ́ pé náà ni yóò díje dupò ààrẹ lọ́dún 2023 tí ó sì jẹ́ pé náà ni yóò rí ọwọ́ mú níbi ètò ìdìbò ọ̀hún nígbà tí ó ń sọ̀rọ̀ lórúkọ gbogbo àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ mùsùlùmí èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Kano ẹni ọ̀hún ti ṣe ìmáàmù àgbà ẹ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kafin Maiyaki iná ni tó sì ti jẹ́ pé ó ti ṣiṣẹ́ ológun tó wọ́n pe náà ni ó mú ìmọ̀ràn náà wá wípé kí gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ní ìpínlẹ̀ Kano kí àwọn panupọ̀ pé ọlọ́run aláàánírú ọ̀nà àná ọjọ́ àkọ́kọ́ wọ́n kò sì ti kọ̀wé ọ̀hún sọwọ́ káàkiri gbogbo tójú létọ̀nà ìbúrú ìpínlẹ̀ kánò tẹ́lẹ̀ amọ́lànà gbàgede ibi tí wọ́n fọwọ́ sí wọ́n pe bámúbámú ìníbẹ̀ mọ̀ kún wípé kí àdúrà kó lọ sókè lọ́dọ̀ ọlọ́run aláàánì kí aṣáájú bọ́lá pẹ̀ tinubu kó lè di ààrẹ wọn lọ́wọ́ ìpè tó ń rí tó ń sì fi fẹ́ kí àwọn èèyàn gbàdúrà náà ni wípé ohun rere náà ni yóò jáde nínú ètò àkóso rẹ̀ tọba ìráàyè pàápàá tó tún jẹ́ wípé ó ti jẹ́ pé ó ti làmìlaka ó ti kọjá nínú àwọn ètò òṣèlú abala àkóso kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tójú rẹ̀ sì ti dá ilẹ̀ ṣáká nípa ètò àkóso orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́ wípé aṣíwájú bọ́lá ahmed tinubu sì rèé ó kú òní kìlọ̀ wọn bẹ̀ ń wípé kì í ṣẹni tó lè dá sí ọ̀rọ̀ tàbí wọlé síbì kan lórílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n wípó ṣìnà tààràtà ní ọmọ wọlé ni wọ́n pẹ́ ní ìpínlẹ̀ kano àwọn bíi ẹgbẹ̀rún méjì àbọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run lábẹ́ àsíá ti ẹ̀sìn islam ni wọ́n mọ̀ képe alọ́run àlá kí aṣáájú Bọ́lá Ahmed Tinubu kó lè wọlé sóróyè sípò ààrẹ lọ́dún 2023 ojúwé kẹrin ìwé ìròyìn ti The Nation ni bàbá ní amọ̀bọ̀ lójú ọjà ó ti yá wa náà ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀ makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. ká ní tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá ìbàlọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́l kọ́lọ́kọ́mù àti laptop bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ fẹ́ bùkàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ni cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight ó sì lè kàn sí topsources.ng. adarí lẹ́ka òṣèlú aya adarí lẹ́ka òṣèlú níjọba àbílẹ̀ onídàgbàsókè ìbàdàn west LCD. tó wà ní alẹ́sìnlọ́yẹ nílùú ìbàdàn aliaja sidikat adeola adigun ó ti dẹ́rìn pẹ̀kẹ́ ìyálọ́mọ kan ẹni tó bímọ tuntun níbẹ̀rẹ̀ ọdún 2022 tá a wà yìí ìyálọ́mọ ọ̀hún ó tẹ́wọ́ gba ẹ̀bùn owó àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì ilé ìwòsàn adéọ̀yọ́ hospital ring road nílùú ìbàdàn ó ní ìgbésẹ̀ ọ̀hún ló ti wáyé o bákan náà àwọn ìyálọ́mọ mẹ́rin míì àwọn náà tún tẹ́wọ́ gba ẹ̀bùn nǹkan lílò ọmọdé oúnjẹ aṣọ àtàwọn nǹkan míì tó ṣe iyebíye nínú ìfẹsẹ̀rinlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ aliaja sidikat adeola adigun ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé sísàgbélárugẹ pẹ̀lú ìkọ́ni àwọn ọmọdé ìgbésẹ̀ ọ̀hún yóò jẹ́ ògo ọjọ́ ọ̀la yóò sì fáwọn ọmọlẹ́yìn náà láǹfààní láti lè bá àtànmọ́lẹ̀ sínú ayé àwọn ọmọdé míì ìdí abájọ ni wípé kíkó kíkó ìlànà nílànà ọlọ́run kíkọ́ ọmọ nílànà ọlọ́run yóò ṣe ìrànlọ́wọ́ aláìlẹ́gbẹ́ fún wọn lẹ́yìn ìwà ọ̀la o lẹ́yìn náà ló wá ń ké àwọn ìyálọ́mọ kú oríire ó sì tún ké àwọn ìyálọ́mọ ọ̀hún kú àròsọ pẹ̀lú ayọ̀ àtàláfíà pàápàá jùlọ ìyálọ́mọ eléyìí tó ṣẹ̀ṣẹ̀ bímọ ní kòǹgẹ́ ìbẹ̀rẹ̀ ọdún tuntun 2022 tá a wà yìí síwájú sí Alhaja Sidikat Adéọlá Adigun ó ń ṣàmúlò àsìkò ọ̀hún láti mọ rírì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé àtìyàwó wọn arábìnrin Tamunomini Mákindé fún àgbékalẹ̀ ètò ìlera tó péye nípínlẹ̀ Ọ̀yọ́ bákan náà wọ́n tún kí adarí lẹ́ka ètò òṣèlú níjọba àbílẹ̀ onídàgbàsókè Ìbàdàn West LCD ọ̀rẹ́bù Àdìgún Tajudeen Adeniyi Atu fún ẹ̀mí ìfọkànsìn rẹ̀ lórí Ìbàdàn West LCD bákan náà ìyálọ́mọ arábìnrin Fádàùnsè Tolúlọpẹ́ ó dúpẹ́ gidigidi lọ́wọ́ Alhaja Sidikat adéọlá àdìgún fún ẹ̀mí ìkónimára gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ eléyìí tó ní lọ́kàn pẹ̀lú gbogbo ẹ̀bùn eléyìí tí wọ́n fún un pẹ̀lú ọmọ tuntun dókítà adéwálé làṣìṣì adarí nílé ìwòsàn adéọ̀yọ́ ring road nílùú ìbàdàn lórúkọ àwọn òṣìṣẹ́ yòókù pẹ̀lú àwọn ìgbìmọ̀ wọ́n gbóṣùbà káre láì fún àlíájà síríkàt adéọlá àdìgún pẹ̀lú ọkọ rẹ̀ olóríire ẹ̀dá ni ọ̀rẹ́bù tajudeen àdìgún adéníyàtú fúnṣẹ́ rere eléyìí tí wọ́n ń ṣe káàkiri àwọn èèyàn pàtàkì tí wọ́n wà ń kalẹ̀ pẹ̀lú alájà síríkà tàdìgún nínú wọn láti rí olùdarí lẹ́ka ìṣàkóso ní ìbàdàn west lcda arábìnrin susan agboola bákan náà adarí lẹ́ka ètò ẹ̀kọ́ atọ̀rọ̀ àwùjọ aliaja adẹnikẹ́ àkàndé àti arábìnrin adẹnikẹ́ ewúlọ alabi bọ́láńlé victoria adarí lẹ́ka ètò ìròyìn àtọ̀rọ̀ tó kan aráàlú nìbàdàn west lcda tó wà ní alẹ́ sílọ́yẹ nílùú ìbàdàn

àmì o ọdúndún ọdúndún ọdọọdún lọ́dún tuntun twenty twenty two tó wọlé dé yìí gbogbo aláfa ìkúndégbèrà tẹ́lẹ̀ igbó kùtàkùtà ilé ò ní ilé wa ọ̀nà ò ní nà wá owó tá a tùjọ tá a fẹ́ fira lẹ̀ kọ́lé àní fi wọ ẹ̀sán lọ́dún tuntun ìgbà ilé wa ni ó sí àdáwọ́lé gbogbo wọn máa yọrí sí rere ni lórúkọ àwọn aláṣẹ àti gbogbo wa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept onílẹ̀ tó fọkàn balẹ̀ à ń kíyìn kú ọdún o ọdún àtura àyàbò fún gbogbo wa àmín happy new year. tí pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé àní ìbàdàn àti tí pọ́ǹpì concept developer that cares. ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ẹ̀ka ti àríwá ilẹ̀ amẹ́ríkà north america wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn adarí àtàwọn ọmọ ẹgbẹ́ láti dákun dábọ̀ kí wọ́n fọwọ́ wọ́nú o kàrà bẹ́ẹ̀ kí wọ́n máa ṣiṣẹ́ fún ìlọsíwájú ẹgbẹ́ òṣèlú APC ni o àwọn ẹgbẹ́ APC ẹ̀ka ti àríwá ilẹ̀ Amẹ́ríkà North America wọ́n tọ́ka sí irúfẹ́ àsìkò tá a wà yìí eléyìí tó sì yẹ káwọn èèyàn kí wọ́n rí gẹ́gẹ́ bí ìgbàmọ́ra pẹ̀lú ẹ̀mí ìfẹ́ àti ṣọ̀kan káwọn èèyàn kí wọ́n sì tún máa ṣèrànlọ́wọ́ fún gbádùn ẹnì kọ̀ọ̀kan bí oúnjẹ jíjẹ aṣọ wíwọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni wọ́n tún fọ̀rọ̀ ọ̀hún léde sétígbọ̀ àwọn oníròyìn pẹ̀lú ìbuwọ́lù alága akọ̀wé àti akápò ní ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti North America ọ̀rẹ́bù ọ̀làlẹ́kan sanni ọ̀rẹ́bù níyì adékọ́lá àti ọ̀gbẹ́ni Ibrahim danese wọ́n ṣàlàyé ẹ̀ wípé àsìkò rèé ó ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ ọ̀yọ́ láti fààyè gba àlàáfíà kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ láti ṣokùnfà àṣeyọrí bákan náà wọ́n tún kí wọn kú ewu ọdún tuntun tá a wà yìí ọdún 2022 lẹ́yìn náà wọ́n mú wá sírántí wípé ẹgbẹ́ òṣèlú APC dìgbì ló dúró fún gbáradì ètò ìdìbò ọdún 2023 tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ Ọ̀yọ́ èyí gan ló fi yẹ káwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan kí wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ara wọn láìsí ìkùnsínú kankan tàbí ìyapa bí ti ulẹ̀ kọ́mọ káwọn èèyàn sì ní ẹ̀mí ìdáríjìn láàrin ara ẹni lákòótán wọn ń ké se àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan ọ̀hún láti ṣàkíyèsí gbogbo nǹkan tó wà ńlẹ̀ lásìkò tá a wà yìí ọdún 2022 ọdún orí ọ̀tún ni ó jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa ìpínlẹ̀ ọ̀yọ́ kò ní bàjẹ́ o. ọ̀bẹ̀ ìdọ́jẹ́ bá bọ̀ ní o ó láre ní láyọ̀ yẹn olúwa ó dẹ̀dẹ̀ lẹ́ni tó. dídùn dídùn ni ìrántí olódodo akéde ìrántí ìpapòdà bàbá wa tó ti fi ayé èṣù ẹ̀ṣẹ̀ sílẹ̀ pé ó dìgbà ó ṣe bàbá onínúure late chief isaac fọlọ́runṣọ́ ọ̀kẹ́ owó bàbá ìjọ ti st thomas anglican church abigi àti jagunna ti abigi kingdom nígbà ayé wọn bàbá dágbére fáyé lọ́jọ́ kejì oṣù kínní ọdún twenty fourteen àwọn ọmọ àtìyàwó àtọmọọmọ ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn yín nígbà gbogbo olùṣeyẹ olúbùkọ́lá olùsọjí olú olúpọ̀sí olúkọ̀yà olúyínká àtìyàwó yín olúfúnmilọ́lá ọ̀kẹ́ owó olóògbé isaac fọlọ́runṣọ́ ọ̀kẹ́ owó ọmọ abigi kókó ojo túmọ̀ràn ọmọ ìtatífolú àrígẹ̀ máa sinmi láyà olùgbàlà níbi tí kò ní sẹ́kún mọ́ olùkéde olúṣẹ̀yẹ ọ̀kẹ́ owó fún gbogbo ọmọ. ọwọ́ rà rí mú ọtí kúrì náà bá mi wọ́n ti ṣàpèjúwe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé gẹ́gẹ́ bí ẹlẹ́yinjú àánú tọ́lọ́run ọba tó fi jíǹkí ìpínlẹ̀ ọ̀yọ́ lákòókò tá a wà yìí lákòókò tí nǹkan fẹ́ yí dàndé ẹ̀rín sì ti ń pẹ̀kẹ́ gbogbo èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ lásìkò tá a wà yìí o alága ìjọba àbílẹ̀ àfijó honourable sunday akíndélé òjó òun ló sọ̀rọ̀ ọ̀hún nínú àtẹ̀jáde tó fi síta lórúkọ gbogbo òṣìṣẹ́ ìjọba àbílẹ̀ ọ̀hún láti dáwọ́ ọ̀dọ̀nà pẹ̀lú gómìnà fún ti ayẹyẹ ọjọ́ ìbí wọn eléyìí tó kò kọjá láìpẹ́ àti ayẹyẹ ọdún tuntun ọdún 2022 tá a dáṣẹ̀wọ̀ yìí ọ̀rọ̀bù Sunday Akíndélé ojo ó kàn sára sí gómìnà lórí àwọn iṣẹ́ àkànṣe iṣẹ́ ìdàgbàsókè tí wọ́n dáwọ́lé nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ń yọrí ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì kí rọrùn kó lè bá àdébá gbogbo èèyàn lábẹ́ ìdarí ètò ìṣàkóso tó dúró re táwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ń jẹ̀gbádùn rẹ̀ lásìkò tá a wà yìí gómìnà Ṣèyí Mákindé wọ́n san owó oṣù déédéé pẹ̀lú àjẹmọ́nú owó oṣù kẹtàlá iná ojú òpópónà àtàwọn nǹkan mèremère tó ń wáyé lábẹ́ àkóso gómìnà Ṣèyí Mákindé lákòótán alága ọ̀hún ó ń sàmúlò àǹfààní náà láti ṣàdúrà ẹ̀mí gígùn àlàáfíà ìtẹ̀síwájú fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú aya wọn arábìnrin Tamunu Minini Mákindé akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo ìgbìmọ̀ ṣàkóso bákan náà alága ń ké sí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ láti máa fi àdúrà ran gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́ kí rọrùn kó lè bá a máa tẹ̀síwájú nípínlẹ̀ ọ̀yọ́ olùkéde honourable sunday akíndélé òjó sao alága ìjọba àbílẹ̀ àfijó jóbélé aliaja mufliat adéfúnkẹ́ adébáyọ̀ akọ̀wé ìròyìn níjọba àbílẹ̀ àfijó. bàbá bọ́lá àwọn aláwòye dé àìsàn àtàrùn tó ń ṣe kọ́ńtàdígbọ́lágun ara ẹ̀ wá bíbà pẹ̀lú ewé àtẹ̀gbọ́ ilẹ̀ bá bá wa ọ̀nà àbáyọ dé bórí bá ti kún alábẹ́ni ká wá lọ. bódò bá ti kún àgbàlagbà ọmọ wẹ̀ kan. gbogbo ẹ̀dá tó ní kalẹ̀ hìn. lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ogun tó fẹ́jú tó tó mọ́ wọn. ẹ mọ́ kàbalẹ̀ ọ̀nà àbáyọ dé. bàbá bọ́lárin wa aláwòye ló bẹ́ẹ̀rù bá kọ òkè tó kọlẹ̀. ó tún níbi kan àgbẹ̀ sí o. ìwọ náà mọ fọwọ́ ara rẹ jábára. bàbá bọ́lárin wa aláwòye ti wà nílùú ìbàdàn ní àjàó bus stop ní express ọ̀nà jọ ládùúgbò jákan ẹ sì lè pè wọ́n sórí nọ́mbà yìí oh eight oh eighty six twenty three twenty five ninety four àti oh eight one twenty two fifty two two thirty seven seventy nine bàbá bọ́lárẹ̀wá aláwòye ló ní ẹ̀tújúká ayọ̀ ló kàn ó. gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀tàlá láti ọ̀yọ́ zona forum lábẹ́ alága ìjọba àbílẹ̀ tí wọ́n kópa níjọba àbílẹ̀ mẹ́jọ àtijọba àbílẹ̀ onídàgbàsókè FCDA lásìkò ètò ìṣèjọba olóògbé sẹ́nitọ̀ Abíọ́lá Ajímọ̀bí nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n ń dáwọ́ dùnú pẹ̀lú gbogbo adarí ẹgbẹ́ òṣèlú APC àtàwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́kùn ìdìbò ọ̀yọ́ àtàwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ wọ́n kó pọ̀pọ̀ ṣinṣin ọdún tuntun 2022 ọdún ìgbéga ni ó jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa o wọ́n wá ń dáwọ́ dùnú pẹ̀lú kábíyèsí aláàfin tìlú ọ̀yọ́ ọba lámìdí àtàndá ọláyíwọlá adéyẹmí ikú bàbáyèyé àti gbogbo orí adé lẹ́kùn ìdìbò mẹ́rẹ̀ẹ̀rin ẹnjìníà idris adégbóyèga adéoyè prince akeem adéyẹmí adéníyì àti ọ̀nrẹ́bù níran alárápé ọ̀nrẹ́bù ṣèyí àdìsá àti ọ̀nàrẹ́bù túndé isiaka àrólé ẹgbẹ́ òṣèlú apc ó sì dúró digbí lẹ́kùn ìdìbò ọ̀yọ́ o láàrin àwọn ẹkùn ìdìbò méjèèje lẹ́yìn náà wọ́n ń kí gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ fún bẹ̀rẹ̀ ọdún tuntun ọdún 2022 àwọn èèyàn tí wọ́n buwọ́ lu àtẹ̀jáde yìí nínú wọn láti rí ọ̀nàrẹ́bù adésọjí ọjọ́ àwo ọ̀yọ́ west ọ̀nàrẹ́bù olóròdé samuel olúadé àfijó ọ̀nàrẹ́bù mutar adékúnlé ọ̀yọ́ east ọ̀rẹ́bù Lukman àǹwò àfìjó ọ̀rẹ́bù gbọ́lagadé òkèníyì àtìbà ọ̀rẹ́bù Taiwo tìámíyù ọ̀yọ́ South East SCD ọ̀rẹ́bù bísí ọ̀ládèjì ọ̀yọ́ West ọ̀rẹ́bù yẹ̀kínní jẹ̀lílì ọ̀yọ́ South West SCD ọ̀rẹ́bù abiodun babatunde ọ̀yọ́ East ọ̀rẹ́bù rẹ̀mí adéníyì àfìjó ọ̀rẹ́bù túndé òjó àjọwá SCD ọ̀rẹ́bù Sunday oyèláyọ̀ àfọlábí ọ̀yọ́ south west scda gbogbo wọn ni wọ́n buwọ́lu àtẹ̀jáde yìí. ajá balẹ̀ ajá balẹ̀. lónìí òde yìí òní sísàfihàn tó gbẹ̀yìn fún sáà tá a wà yìí sinimá olókìkí ní táyé ti ń pariwo ẹ̀ káàkiri àgbáyé the rubicon agbèdémèjì àgbékalẹ̀ iṣẹ́ ọpọlọ látọwọ́ ògbóǹtarìgì pèdèpèdè ni ọ̀mọ̀wé adébáyọ̀ fálékè báyọ̀ o àǹfààní ó sì ti ṣí sílẹ̀ báyìí o fáwọn èèyàn tí wọn ò lè wo sinimá ọ̀hún lásìkò ọdún kérésìmesì tó kọjá gbogbo ọ̀nà ló já sí Fresh FM ilé orin challenge nílùú Ìbàdàn pẹ̀lú KS Cinema tó wà ní Total Garden nílùú Ìbàdàn aago méjìlá mẹ́ta àti mẹ́fà rọ̀lẹ́ òní ò wáyé lónìí òde yìí o ẹgbẹ̀rún kan àbọ̀ náírà one thousand five hundred naira péré lówó wọlé àsìkò kan náà ni wọ́n máa ṣàfihàn sinimá Rubicon agbèdè méjì láwọn ibùdó méjèèjì ọ̀hún tí ó ti wáyé ọ̀pọ̀lọpọ̀ òṣèré tí wọ́n kópa nínú sinimá Rubicon agbede méjì wọ́n wà ń kalẹ̀ àwọn bíi ọ̀mọ̀wé Yínká Ayéfẹ́lẹ́ Saheed Balogun Mr Macaroni Taiwo Ìbíkúnlé Akinleos Samuel Gbèsàbí Babatunde Saheed Mr Sport Waheed Akintayo ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà Alhaji Abolade Salami Fẹ́mi Ajéwọlé wòlíì àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ń fàsìkò yìí ké gbogbo ẹbí ará ọ̀rẹ́ àtojúlùmọ̀ láti máa bọ̀ wá jaládùn sinimá Rubicon agbèdè méjì sinimá akọ́nilọ́gbọ́n tí ń fúnni lóye one thousand five hundred naira péré lówó wọlé lónìí òde yìí ni o ọ̀mọ̀wé Adébáyọ̀ Fálékè báyọ̀ o ló wá ń ṣe ládùúrà wípé lágbára Ọlọ́run ọdún àṣeyọrí ọdún oore tuntun lọ́dún twenty twenty two tá a dáṣẹ̀wọ̀ yìí yóò jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa. Àjààbálẹ̀ Àjààbálẹ̀. barista akeem agbaje alága àwọn agbẹjọ́rò tẹ́lẹ̀ rí ẹkùn tilẹ̀ ìbàdàn títún ṣe olùdíje sípò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc ó ti ránṣẹ́ ìkíni ikú ewu ọdún tuntun 2022 sí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ó wá ń ṣe ládùúrà pé kọ́lọ́hún ọba nínú àánú rẹ̀ kó jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè ìdẹ̀ra bákan náà káwọn èèyàn sì nírètí ọjọ́ ọ̀la tó dúró re àti wípé ọdún 2022 ọdún ìgbéga ọdún ìṣerere ni ó mọ̀ jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa amòfin akeem àgbájé ó tún ṣàtúpalẹ̀ ọ̀rọ̀ ẹ̀ wípé gbogbo ìpèníjà bíi àìríṣẹ́ṣe àìdúródédé ètò ààbò ọ̀wọ́n gógó oúnjẹ àtàwọn nǹkan lílò síbẹ̀síbẹ̀ ká fọwọ́ wa ká fọwọ́ wa sowọ́pọ̀ sọ́dọ̀ ọlọ́run ká sì máa gbàdúrà wípé àwùjọ orílẹ̀-èdè nàìjíríà yóò dáa lọ́jọ́ ọ̀la o lákòótán amòfin akeem àgbájé òun ṣe ládùúrà ìpè kọ́lọ́run ọba kó fún wa lẹ́mìí gígùn àti fọkànbalẹ̀ láti lè bá àfọwọ́sowọ́pọ̀ fún lọ síwájú orílẹ̀-èdè nàìjíríà kọ́lọ́hún ọba kó sì bá wa mú gbogbo òkúta ìdènà kúrò lójú ọ̀nà wa ni o ìpínlẹ̀ ọ̀yọ́ kò ní bàjẹ́ orílẹ̀-èdè nàìjíríà kò ní dàrú o. ajá balẹ̀ ajá balẹ̀. ilẹ̀ ti mọ́ ajá balẹ̀ ìròyìn ti ń lọ sí ibi mm. tó ní àpẹẹrẹ fún ti àárọ̀ ó tiẹ̀ ti débi tó lápẹẹrẹ ẹ wò ó wọ́n ní òmìnira fáwọn ìjọba ìbílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n lò nìkan ló lè dúró gẹ́gẹ́ bí ojútùú sí ti ètò ààbò eléyìí tí ò fararọ ẹgbẹ́ agon àti noge àwọn ni wọ́n fi ọ̀rọ̀ léde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lójú ìwé keje nínú ìwé Sunday Punch wọ́n ní àwọn ọmọ tí wọ́n bí lọ́jọ́ ọdún tuntun wọ́n rí ẹ̀bùn gbà o látọ̀dọ̀ aya gómìnà ní ìpínlẹ̀ Èkó aya gómìnà ti ìpínlẹ̀ Ondo àti aya gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ń bi tá a wà yìí àwọn iṣẹ́ kú ọdún lọ́lọ́kan ìjọ̀kan wọ́n ń jáde o kódà nínú eléyìí tó jáde látẹnu ọ̀má àgègè ẹni tí í ṣe igbákejì ààrẹ fúnlẹ́gbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà inú rẹ̀ ní ti ń ṣèlérí fún gbogbo ọmọ nàìjíríà pé ẹ wo gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú à ń gbárí ẹ̀ka aláṣẹ àti ti ẹ̀ka asòfin lórí ọ̀rọ̀ àbá tó ní í ṣe pẹ̀lú àtúnṣe ti ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní gbogbo rẹ̀ ni ó dohun ìgbàgbé bó bá ti di ọdún 2022 tàwa yìí Abdulrasaq òun ṣèlérí o ó ní àwọn àkànṣe iṣẹ́ tí yóò mú ìṣẹ́ dínkù ní ìpínlẹ̀ Kwara ó ní làwọn dàgbálé nínú ọdún tàwa yìí bẹ́ẹ̀ gẹ́lẹ́ wọ́n sọ wípé ní ìpínlẹ̀ ti Ondo wọ́n ní àwọn ẹlẹ́wọ̀n kan wọ́n rí àánú gbà o mẹ́wàá lára wọn ní ìjọba ni wọ́n dálẹ̀ pé kí wọ́n máa lọ ilé wọn. jẹ́ ń jó eléyìí mọ́ ká tó máa lọ ìjọba àpapọ̀ wípé nú àwọn dùn ayọ̀ àwọn kún bíi mẹ́ mílíọ̀nù mẹ́rin àbọ̀ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ló ti gba abẹ́rẹ́ tó pé pérépéré láti dènà àrùn àjàkálòkò ti covid-19 wọ́n pa ẹni tí ọ̀bá ìṣe bẹ́ẹ̀ kó tètè lọ rèé gba abẹ́rẹ́ tiẹ̀ ọrùn ìròyìn tí bàbá adébóyè yẹn ojú ìwé kẹrin ó lé ní ọgbọ̀n ni wọ́n fi ìròyìn yẹn sọ̀dọ́ nínú ìwé ìròyìn sunday punch wọ́n ní bàbá lásìkò tí